ọbẹ̀ yọ̀ ọbẹ̀ yọ̀ ọbẹ̀ yọ̀ ọbẹ̀ yọ̀ means draw soup ọbẹ̀ yọ̀ means draw soup mo se ọbẹ̀ yọ̀ lánàá màá se ọbẹ̀ ata lónìí. Mo se ọbẹ̀ ẹ̀yọ̀ lánàá, màá se ọbẹ̀ ata lónìí.